ẹ̀yin aráàlú sọ̀rọ̀ bí ayẹ̀ yín o á dáa fún yín o onílé àgbè yín o ẹ̀ ní ilẹ̀ mọ́lẹ̀ o gbogbo wa là á jèrè ọmọ o irú rẹ̀ báyìí ò ní wọ́n gbogbo wa o. dada <laughs> ó bínú wò ó àgbà tí ò bínú lọmọ rẹ̀ ń pọ̀ o má bínú àwọn ọ̀rọ̀ yẹn ẹlẹ́jẹ̀ tí mo gbọ́ ló jẹ́ ìwà tí mo wù sí ọ èmi náà ń ṣèyàn rádaràda mò ń ṣọba játijàti mò ń jọba rédèrèdè ọba aládé ni mí mo dá sí ọba àwọn bàbá ńlá bàbá mi ni kò sì bàjẹ́ láyé olúgbọ́ bẹ́ẹ̀ ni kò bàjẹ́ láyé àrèsà kò bàjẹ́ láyé ọ̀rọ̀ àràgùn ilé ìlà kò lè bàjẹ́ lórí mi nítorí ìdí èyí wò ó dèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ gbogbo ìjẹ́ ribiribi tó ti ṣe ní ìlú akínfẹ́wá èyí ló mú mi ránṣẹ́ sí ọ pé kó máa bọ̀ mo ti rí adìyẹ afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìdí ẹ̀dìyẹ mo ti rí ìdìbí tọ̀rọ̀ ti wá ṣùgbọ́n wò ó mo forí adé bẹ̀ ọ́ mo pe àwọn alálà ìlú ibẹ̀ ọ́ mo pe òòṣà òkè bẹ̀ ọ́ má bínú.

ṣé rí gbogbo ènìyàn ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń kọsẹ̀ lára wa onítíátà gẹ́gẹ́ bí wọ́n ṣe pé àwọn onítíátà la máa ń bá àwọn obìnrin ará ìlú ṣe iṣẹ́ tà ń ṣe àfi ń kọ́ ìlú lọ́gbọ́n ni kì í ṣe pé àfi ń ṣe ìranù ọ̀pọ̀lọpọ̀ ló ti kọ ẹsẹ̀ lára wa nítorí iṣẹ́ tà ń ṣe inú mi dùn gẹ́gẹ́ bí ẹ tún ṣe pè mí padà sí ìlú nítorí ìlú tí mo wà lọ́hùn ọ̀ fi mí sílẹ̀ àti pé gẹ́gẹ́ bí iṣẹ́ ìtàwá gbà gẹ́gẹ́ bí iṣẹ́ orí orí ìtàgé àwọn nǹkan tá a ti ṣe ribiribi lóhùn nígbà tí mo tún gbọ́ pé kí n wá sí ìlú wa níbí mo wò pé ọmọ wọn forí mi sọlẹ̀ sí bíbá yìí náà ni àfi kí n wá ẹ ṣe kábíyèsí o. o ṣeun olórí má bínú o torí olórí náà gbìyànjú bó tẹ̀ ní bẹ̀rì rẹ̀ bógun gbà kó tó ní pè ọ́ padà ṣùgbọ́n a lọ́jọ́ òní ṣé o mọ̀ pé ńgbà tó fẹ́ wọ ìlú orí ìlú kan lápá ọ̀tún àtàpá òsì tí ó rá àwọn ìlú yìí mo fi ọjẹ balẹ̀ lórí àwọn ìlú yìí. watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080 for your